kẹsìrán ọ̀hún náà rí ẹni mẹ́hìn ṣẹ́rì bọ̀ kẹsìrán lóògbé mi tuuru fanam kẹsìrán lọ́ọ̀ sọ́lá tuuru wọ̀họ́sọ̀rọ̀ ajẹ́rán kẹsìrán lórí mi tó ṣẹ́nà ẹ̀ka ọ̀dẹ́ mu lórí mi tó ti tuuru ẹ̀rọ àrọ̀ rí ẹni mẹ́hìn gbẹ̀yìn ẹni mẹ́hìn sọ́lá ẹni mẹ́hìn ìtúṣẹ́ ẹni mẹ́hìn dọ̀rẹ́ jọ̀wọ́ kó ọkà ìfọ̀rọ̀tò fún kẹlẹ́ ọkà ayẹyẹ báyọ̀ kọ́ ẹ̀kẹ́ mi yókù sí kọ́lù wọ́n mi káàrọ̀ dọ̀tẹ́ ni. wọ́n ìfúrọ́tù fi mọ̀kọ́ alátọ̀tì náà ló wá mà ẹni mí kó kẹ́ni ẹ̀wọ̀rọ̀ dùn rẹ̀ ẹ̀wọ̀n ẹni jẹ̀mẹ́ ẹ̀ńsán wà kọ́rẹ́ká ẹ̀wùjọ́ rẹ̀ kẹ́wọ́rẹ́ rẹ̀ kọ́rẹ́ká mi. kàhóòlù bẹ́yìn ẹ̀lùmárì ẹ̀ ọwọ́ àbùkọ́ wa wọn ní kànáàkù ọwọ́ ìsúná kàkó ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àkó you are implicated ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àkó you are implicated dáka wọ́n màrẹ́ kàtúwẹ́nì wọ́n màrẹ́ kàtúwẹ́nì. ومحاسبة نفسه دوم كاي دوم كا دولين كهود بينك وبين محاسبة نفسه دوم كذلك يمكن كاكا تنوام إيه؟ كوفي يقدمها لهون تاني وال إيه؟ والخلوة بها لم تصمم نفسه جو جوا جميع والنذر تدبيرها أمر تدبير أمر والخلق وتدبيرها علىها والنظر في تدبير أمرها don ka shine yake in amurka ya dispose a fiyar sai ha oyin ko na when you don't have one time eh? so wa kasratu dhahik o ka yi ne ne ne ona ne taqdi ala madati alhayat fi alqalb ona ne ne kill wa won hmm it's like always material substance i daa da osu. ana yausu akwa kare wannan ya kula alaihi salatu wassalam an gina kamar mu wani mu yana fi na ko sahih o kala tuksiru dahik enyi ni o mi foto ni ni فإن كثرة الضحك أقول ya من فورو على عرو تميت القلب